الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوك يكون الله وبا وبا توفي كاري في فارة سواجو من رمي يتسواجو من ذلك وطنش من اتراء دولة الحكام سياسة الضرباني المدرسي ولا الضرباني المسلم أسوارين باب النكاح أسوارين مقدمة لقاء بيو أو أسوارين أواديس كيافة موانين كرانا حديث على قطرنا وني حديث أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أعتق صفية وجعل عتقها صداقها أن رسول الله صلى الله عليه وسلم أعتق صفية وجعل عتقها صداقها هذا البواب أنس بن مالك ọlọ́ọ̀bọ̀ kí yọrọ sí wípé òṣìṣẹ́ ọlọ́run sọlọ́láwọ̀ àríwọ̀ sílẹ̀ ó tún okùn ẹrú kúrò lẹ́yìn lọ́rùn sọ̀fíyà ó wá fẹ́ ó wá fi ìtúkù ẹrú kúrò lọ́rùn rẹ̀ ló ṣe dàdá ìkí rẹ̀ ó tún okùn ẹrú kúrò lọ́rùn sọ̀fíyà ọwọ́ fi ìtú okun orúkún okun ẹrúkún lọ́rùn rẹ̀ olówó jẹ́ ẹ̀dá àti rẹ̀. àdìsí Anas bin fún àlùwò rí pé أن رسول الله صلى الله عليه وسلم أعتق صفية. إيه النبي صلى الله عليه وسلم ó tú okùn ẹrú kúrò lọ́rọ̀ sọ̀fíyà èyí pé ó sọ di ọmọlẹ́bí torí pé ó jẹ́ ọ̀kan nínú àwọn kírísítà tí wọ́n mú ní ogun ṣáìbà tí tọ́lá ti mú yẹn ní kírísítà ó ti automatically di ẹrú nìyẹn fọ́tún ṣáìbà ẹ̀lẹ́sì àtẹ́lẹ̀ ó gbà lọ́wọ́ àwọn ẹ̀hùd pẹ̀lú agbára ni sọwọ́ ajẹ́ pé àwọn obìnrin àti àwọn ọmọdé wọ́n jẹ́ ẹrú fún mùsùlùmí torí pé wọ́n ti wà nínú àwọn tí wọ́n mú àfẹ́fẹ́ zina nígbà tí wọ́n pín àwọn tí wọ́n mú lẹ́rú wọ́n pín sí àárín àwọn sójà صفية إيه وبصد أراقل الفتاة بن دحية ابن خليفة الكلبي أراقل إيه ملائكة جبريل لما الله سورة عليه الصلاة والسلام بدع عليك الله أولا أولا ينفع من ملائكة جبريل وخبار سورة عليه الصلاة والسلام بدع عليك فأراقل صفية أو سورة nígbà ọ̀pọ̀lọpọ̀ nípa àtọ́nà tí wọ́n rẹ̀ pé obìnrin ọmọ síwájú àwọn ẹ̀wù jì ní kẹ́gbẹ́. sọ̀rọ̀ tí mo lọ jẹ́ torí pé mo kò ẹni pé kò burú kápẹ́lẹ́ irú àkàtẹ́ tó ní ní àsìkò ìgbà tí ó wà lọ́wọ́ àwọn ènìyàn so wọn á kọ́ ẹ̀ fà ẹgbẹ́ arábìnrin kan ó bọ́ sí ọwọ́ kékeré ọ̀kan ọmọ aṣíwájú nínú àwọn aṣíwájú ṣáìbà ìpè wọn á fà ẹgbẹ́ àkùnrin ìdá ẹgbẹ́ irú ẹni tó lọ́nà yìí tó nípò ó bọ́ sọ́wọ́ lágbájá. ربط أثرها وبعض وضعية الكلب pẹ̀lú àwọn ẹrú méje tó fi rọ́pò ó wá tú oko ẹrú lọ́rùn tó wá fẹ̀. Àlẹ́sà àtọ́lá tẹ̀lé torí pé àlẹ́sà àtọ́lá ò máa bá a lò lóko ẹrú wọ́n kọ́kọ́ tún okùn ẹrú kúrò lọ́rùn ẹ̀rọ wọ́n á di ọmọlẹ́bí lọ́wọ́ á fi ní ọ̀kan nínú àwọn olùmọ̀hátù mọ̀mìnì so eléyìí orí ńlá gbáà àpọ́nlé tó tóbi ni títí ilé ayé fi parẹ́ ó wà ní ọ̀kan nínú olùmọ̀hátù mọ̀mìnì àwọn ẹ̀yà mọ̀mìnì sọ̀fíyà. بنت حيي بن أبطر هو نوى خضرش من بنو إسرائيل من هو أروم دوم هارون ابن عمران توفي أبو النبي موسى إياه تنتهي بابا بنت سمعان أخت رفاعة ابن سمعان من بنو قريظة توجه بيوم إياك إلى بنو نذير so àwọn ìjọba àwọn ìyàwó yìí wọ́n gbé ní maka wọ́n sì ń gbé ní àmọ́ ń gbé ní madina wọ́n sì ń gbé ní àyíká rẹ̀ nínú rẹ̀ ìlú Khaybar ìwọ́n pọ̀ sí i. sọ̀fíà ó ti fẹ́ arákùnrin kan tó ń pè ní salam ibn mashkan lẹ́yìn ẹni ó ń fọwọ́ ọkọ̀ sílẹ̀ ó ní كنانة ابن ربيع ابن أبي حقيق النضري لوافيه wọ́n wà nínú àwọn sójà tó jagun Khaybar fún àwọn Yahud ó wá kú sí ojú ogun ńgbà náà kó tó di pé àwọn mùsùlùmí gba ẹ̀yọ̀ sọ àlẹ́fà àtàlà wá fi freedom tó fún láti fi rọ́pò àdá àti ẹ̀ wá fẹ́. ó ní ohun tí ẹni tí àwọn àwọn obìnrin lásìkò àlẹ́sọ̀ àṣálà tí wọ́n máa fẹ́ fi àléébù kan pé Yahudi wọ́n bá àlẹ́sọ̀ sọ́lá wà ní àṣálà àlẹ́sọ̀ àṣálà ni sọ fún wọn tó láti sọ bẹ́ẹ̀ wípé ìwọ ọlọ́lá jù wọn lọ ìwọ ìyàwó àlẹ́bí ni sọ́lá wà ní àṣálà lẹ́lẹ́ẹ̀kejì àwọn ọmọdé ọmọ àrùn ni ọ wípé bàbá bàbá rẹ imran ànábì ló lẹ sọ inú rẹ wá dùn nígbà a sa àfẹnà ìṣọ̀rọ̀ yìí láti gbogbo àwọn àwọn abùnáfìkì tí wọ́n dé ilé náà nínú láti pé kókó lórí àlífà láti lé ìyá ìyáàlá ọ̀sọ̀fíyà ó fi pákó lọ sí inú ilé ọ̀fman lọ́dọ̀ ọ̀gbọ́n ọ̀fẹ́ láti lé ẹ̀jẹ̀ tó lọ gbé orí ìwà tó ń jẹ torí pé wọ́n ṣe ẹni ọ̀fman mọ́lẹ̀ ní ọ̀jọ́ kó jáde fún oṣù kan so láti lé ìyá ńlá wa sọ̀fíyà yìí ونجمع نبيه في الحوم علم عثمان حكيمي وفي ديالنا ديالنا أسقو خلافة معاوية ابن أبي سفيان ni ọdún 52 lẹ́yìn ìjìrá wọ́n fi sí albapé ọ̀rọ̀ tó ní wọ̀dá àrẹ́ ìtọ́ha sọ̀dá àtọ́ha ọwọ́ àti freedom tó fún bíbọ́ ọkọ̀ ẹrú kò lọ́rùn ẹ̀rọ àti ṣe sàdáà and then sàdáà àwọn afáàní wọ́n máa ìmọ̀tò omi dúkìá tá a fi kalẹ̀ أو المنفعة المقبولة بإمكان أنفاني تافكة لعقد النكاح لأتي سوء ìgbéyàwó pọ̀ nígbà tí wọ́n pè ní alimaha nígbà tí wọ́n pè ní lẹ́ṣìdà nígbà tí wọ́n pè ní fàríyà nígbà tí wọ́n pè ní àjẹ́ wọ́n tún máa ń pè ní àbá so orúkọ oríṣiríṣi fún sàdáàkì. àwọn àǹfààní tó wà nínú àdéhìsì ló pọ̀ àkọ́kọ́ ọ̀ràn ayẹ̀ ni sàdáàkì kí wọ́n ti ká tó fẹ́ obìnrin ọ̀ràn ayẹ̀ ni sàdáàkì ní tó fi hàn pé ọ̀rọ̀ náà tó ní wàhálà tó lè dá ọ̀sọ̀rọ̀ pàtó yìí ná níṣìlá ẹ fún àwọn obìnrin ní sàdáàkì wọn ní fúnfún ẹ̀bùn ẹ fún wọn ní sàdáàkì wọn ẹ̀bùn tó padà dán tó jọ̀rọ̀ yẹn pẹ̀lú ìfẹ́ inú yín láti ìfẹ́ inú láti ọ̀dọ̀ yín kì í ṣe tọ́tọ́ kan pa fún yín tẹ́ wọ́n mọ̀ fẹ́ẹ̀ sí dáa fẹ́yàwó ẹ mọ̀ wò lè fẹ́yàwó ṣùgbọ́n tẹ́wà fẹ́yàwó ẹ̀sùn ṣàdá àti pẹ̀lú ìfẹ́ inú yín kì í ṣe tẹ́ fi kalẹ̀ pẹ̀lú ìkórìíra tẹ́ fi kankan kalẹ̀. إمام القرطبي رحمه الله ولي هذه الآية tẹ̀dúlù ara òjò sọ̀dá nílò ìpè àyà yìí ó ṣàfihàn pé ọ̀ràn yìí ní káfíńà sọ̀dá àkìtó bèèrè àbáfọ́mọ́ ìtàbáfẹ́. wọ́n wà mẹ́kùn àárẹ̀ láti dàgbàsí ohun tí àwọn àdúmọ̀ mùsùlùmí sì fẹ́ kò lé lórí kò sí ìyàpá ẹ̀rọ kankan lórí ẹ̀. bákan torí pé àdéhùn àtẹ́lẹ̀ sọ pé fẹ́ntẹ̀mí wà lọ́wọ́ sọ́ọ̀tẹ̀mọ̀ ní àdéhùn nígbà tí arábìnrin tó wá bá wípé òun fún ara òun lẹ́bùn fún àlẹ́sọ̀ ọmọ àlẹ́ nígbà tí àlẹ́sọ̀ àṣálà kò dára arákùnrin tó wá kú àtẹnu àti ìyá àṣọ ọ̀gá sí ọ̀gá ní bùkátà gbé níyàwó ẹ̀yìn àlẹ́sọ̀ àṣálà wọn ni kọ̀ọ̀rọ̀ tó lọ bí tí ó fi gẹ́gẹ́ bí sọ̀dá lọ́wọ́ ẹni kò sí ìkẹ̀kẹ́ tó ní ju ìró tó tó súnmọ́ rẹ̀. kárẹ́sì àwọn tó ń gba bẹ́ẹ̀ tó wá pé ní òfin owó ìwúrò dè nà. tá a bá sì ní ká pé méjì ní kò lè tó wọ́n mọ̀ tó wọ́n jẹ́ pé òǹkà irin lọ́wọ́ mú wa èyí ni pé kò kárí kò ní iye lórí bó jẹ́ kó nìkan lọ ní lọ́wọ́ wa tí o lè fi hàn pé ṣẹ̀dá àti ọ̀rọ̀ yẹn kọ́kọ́ yẹn wọ́n fẹ́ràn ṣẹ̀dá àti lórí obìnrin. bẹ́ẹ̀ àwọn olùmọ̀ ṣe ìyàbá ẹni wọ́n pé ìjà tẹ̀ wá lè fi ìbọ́kùn ẹ̀rọ lórí obìnrin kọjá tàbí. أبي الذي لازم يتاني كل شيء فضالة قطرية وقعني يجوز يقيوطو وصاب روية يدين في ابن القيم رحمه الله في صحيحه وهذا ظاهر مذهب أحمد إليني أنتي إمام أحمد ومنوليه وكثير من أهل الحديث àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn afárá ní hadith wípé a lè bọ́ ọ̀pọ̀ ẹrú lórí obìnrin káwá fi ìbọ́pọ̀ ẹrú lórí ẹ̀yẹn ká fi ṣe sàdá àsìkò. àlùkọ́wù káàní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé láyà tuntun wọ́n ní kò tọ́ eléyìí ni ọ̀rọ̀ àwọn àìmà mẹ́ta èyí tí ṣe Malik Shafi'i àti Abu Hanifa wọ́n ní kò tọ́ ká fi sàdáàkì àbí ká fi ìgbọ́kú ẹ̀rú orí obìnrin ká fi ṣe sàdáàkì. so ìdáhùn lórí àdísì dáàkà nínú báàbù yìí wípé ìyẹn wọn kòsù síyà lẹ́yìn ìsọ̀rọ̀ máa wà ní ìsọ̀rọ̀. bákan náà wọ́n ní àwọn tó sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọn ni kẹ́ bá ní kùsùsíyà ni kùsùsíyà ó lè yẹ̀ rí ẹ̀ kí ló sọ pé nǹkan báyìí kùsùsíyà ó kọ́ lẹ̀ fún àkọọ́lẹ̀ tí ò fi ẹ̀rí kọ̀ọ̀kan ẹ láti mẹ́rin wá kì í ṣe pé nǹkan kan máa ń sọ báwọn lásán so wọ́n mú oríṣiríṣi àwọn ìdáhùn fún ìbéèrè àwọn tí wọ́n kọ́kọ́ sọ bẹ́ẹ̀ tó tẹ̀wọ̀n náà ni pé ó tọ́ ìsàbùrù lẹ̀. ìdí ni pé bíbọ̀ ẹ̀rú kú lọ́rùn ẹ̀rú kì í ṣe káàkiri ẹ̀rú sí owó láti ẹ̀rá ẹ̀rú ẹ̀rọ ẹ̀rú. so káwá ní àti rẹ̀ láti ṣe ara àti rẹ̀ owó tá a fi rà ó òun ni ó dàbí àdá àti rẹ̀ yẹ nǹkan àkànní lòun náà kí ni tó tó kéèyàn wà fún un kò sí ìfúnná tó tó ní ayé kò sì sí ìyẹ́pẹ̀rẹ́ tó tó ní ayé káwá ní èèyàn sọ ìyẹn tí wọ́n máa bí kò sí nínú ẹrú máa tó kì í ṣe ẹ̀bùn tó pé kì í ṣe ẹ̀bùn kékeré ẹ̀bùn tó tóbi ní gbà. títóbi rẹ̀ lọ́pàá tó jẹ́ pé èèyàn ní ládàá tó pọ̀ lọ́pọ̀ náà tí wọ́n bá ti torí fífẹ̀dé rẹ̀ náà. mọ́sálà yìí ẹlẹ́ẹ̀kejì àwọn afáàwọ̀ fi àdéhìí sẹ́ni pé kò pa dandan àbí kì í ṣe mọ́jẹ̀mú pẹ́ẹ́pẹ́ àlùkà tábà fẹ́ ṣe tábà fẹ́ so ọkọ àti ìyàwó papọ̀ ó pa dandan ká lo kẹ́lìmà àlùkà àbí àtẹ̀síwìtì wọ́n ní kò pa dandan sọmọ kánà yìí náà ọ̀rọ̀ méjì ni lọ́rọ̀ àwọn olùkọ́ àwọn afáàmì wọn ní mọ́jẹ̀mú ni a gbọ́dọ̀ lo kẹ́límà àdìníkà àbí àtẹ̀síwì nígbà tí a bá fẹ́ so ọkọ àti ìyàwó papọ̀ ẹni pé ká ní zawwajtuka bìkàrà àbí àwùká ìka ìkànnà èyí pé mo sùn yín pọ̀ pẹ̀lú báyìí báyìí àbí mo gbé yín níyàwó mo gbé yín mo ṣe àdìníkà àti ọ̀sẹ̀tírì ìtumọ̀ tẹ́lẹ̀ mi. wọ́n ní ìdí nígbẹ́ torí pé ọlọ́run ní فلما قضى زيد منها وطرا زوجناكها كلمة الله ìpè nígbà tí lẹ́yìn tó ṣe bùkátà rẹ̀ kan láti ọ̀dọ̀ ọ̀rọ̀ rẹ̀ àwa ṣe agbé ìyàwó rẹ̀ ní agbé níyàwó fún wa lẹ́yìn sábàbà ọ̀rọ̀ rẹ̀ sọ́nà tí wọ́n ní kẹ́ńtà tọ́lọ̀ mi rẹ̀ bákan náà ọlọ́run ní wàdà kẹ́ńtì kú máa mẹ́ta àkàkọ́ èyí tí ọlọ́run ní kẹ́ńtà nìka nínú àkọ́kọ́ yìí. إليه مذهب الإمام أحمد أتي إمام الشافعي إمام أحمد أتي إمام مالك وني بو كلمة تقاتل تنصي هي بو هذه تلقين إلي وفي الصلاة الآية في سيئة àti èdè wọn tó ní èdè tí ó bá ti túmọ̀ sí pé wọ́n gbé obìnrin níyàwó ní gbogbo ẹ̀ ló lọ. torí pé obìnrin tó wá tó sọ pé òun fún òun ṣe òun fúnra òun fúnra òun ṣe ẹ̀kùn fún àlẹ́kì sọ́dọ̀bá wà ní ọ̀sẹ̀lẹ̀. nígbà tí àlẹ́kì sọ́dọ̀bá sọ́pọ̀ mọ́ arákùnrin ó ní ibrahim máa lọ fàkọ́dí màlẹ́kùkà bí màmá àkàlẹ́ ìrọ̀kọ́ ẹni pé mo ti sọ́dún tiẹ̀ pẹ̀lú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní kọ̀ọ̀kan ìtura mo ti sọ wọlé ẹni tiẹ̀ ká sọ obìnrin ti ti èèyàn kò tún ó tún máa fi ó túmọ̀ sí ìgbéyàwó náà gbogbo wàhálà láti sọ ó ti ó ti lórí ilẹ̀ nínú ọpọlọ wa pé èyí tó o ti di títì ẹ̀ gbogbo o ti di ìgbéyàwó rẹ̀ kò wá di títì ẹ̀ nípa pé ó ti di nǹkan rẹ̀ tó gbọ́dọ̀ lò nínú kúrò tó bá ti wọ̀ áà ó ti di ìyàwó rẹ̀ ló túmọ̀ ọlọ́run rẹ̀. Now, so ọ̀rọ̀ تجا تمنا بطلان أرى أبو حنيفة أتي أو تنتهي gbogbo kẹ́nìmà tó bá ti túmọ̀ sí ìyàwó gbígbé gbogbo ẹ̀ náà ló fẹ́ so obìnrin àti ọkùnrin papọ̀. fáìdà tó tún wà bí ni pé sọfíìyà tí a sọ̀rọ̀ rẹ̀ ìyàwó ẹ̀lẹ́dì sọ̀rọ̀ bá wà ní wọ̀sẹ̀lẹ̀ àlẹ́sà àtàlà ní fẹ́ ní ààbò Khaybar ẹni pé ọdún tí wọ́n ti ààbò Khaybar ọdún keje lẹ́yìn hijira àlẹ́bí sallallahu alaihi wa sallam. àwọn ìyàwó àlẹ́bí sallallahu alaihi wa sallam mọ́kànlá ni wọ́n alákọ̀ọ́kọ́ ní wọn ní Khadija àlẹ́bí àtàlà fẹ́ síwájú kó tó di àlẹ́bí ẹlẹ́ẹ̀kejì nínú wọn ní Sauda àlẹ́sà àtàlà tẹ lẹ́yìn ìgbà tí Khadija kú tán ẹlẹ́ẹ̀kẹta wọn ni Aisha àlẹ́sà àtàlà tẹ lẹ́yìn ikú Khadija ṣùgbọ́n ó wọlé tọ̀ ní oṣù Shawwal ní ọdún alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tó tẹ ìdíra lọ sí Medina ẹlẹ́ẹ̀kẹrin wọn ni Hafsa bíntì Umar. أصعب سيدنا عمر ابن الخطاب أنا سأتبع ثاني قوة قوي ليوضي الأهد وبعد يوضي الأهد ليوضي الأهد إن كان أولي شهادة ما نسى أخذ الفين نعم ألا تعون الزينة بنت خزيمة àmẹ́ta àtọ́lá ṣe lẹ́yìn ìgbà tí ọkọ rẹ̀ ṣe ìṣá ní ogun òkùtù bákan náà. ẹlẹ́ẹ̀kẹfà wọn ní umu salma hind bintu abi umayya àmẹ́ta àtọ́lá ṣe lẹ́yìn ìgbà tí ọkọ rẹ̀ kú sí ogun òkùtù náà so a rí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àlẹ́bùsà àfẹ́lá ìfẹ́ torí pé ọ̀pọ̀ wọn kú sí ogun wọ́kùt so ló dàbí ìrànlọ́wọ́ torí pé obìnrin tọkọ ẹ̀kú gẹ́gẹ́ bí ọmọ òwò gẹ́gẹ́ bí tẹ́líkà tí àwọn ó pè wọ́n ní àyà ẹni pé àwọn tó ti tó lẹ tó lágbára náà torí pé tí ọkọ̀ obìnrin bá ń bẹ lọ́wọ́ lọ́wọ́ lábẹ́ ọkùnrin ní tàbí ọ̀rọ̀ rẹ̀ fún kọ́kọ́ rẹ̀ tàbí ọ̀rọ̀ rẹ̀ fún kọ́kọ́ rẹ̀ ìdùgbé àti aṣọ wíwọ̀ pé ọkọ̀ rẹ̀ lọ́wọ́ tọ́kọ̀ bá wà kọ́kọ́ tàbí ọ̀sẹ̀ tòun náà wọ́n ti di káníkà lẹ́yìn tó ẹ̀ka ìrànlọ́wọ́ so ìdí nu tí a lè sọ àtọ́nà fi ṣe ìrànlọ́wọ́ fún ọ tó النبي صلى الله عليه وسلم ألا كثير من زينب بنت جحش أنفسها سلم قلت ليبا في ẹrú àlẹ́sà àtàlà tó tó sọ́dọ̀ mọ́ lẹ́gbà tí ọlọ́run padà pẹ̀lú kó kọ́lẹ̀ kálẹ̀sà àtàlà tẹ̀ torí àti ka àlàádà tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ láti bàjẹ́ wípé ọmọ tí o bá àjọ tí ìṣe wọn ló bí tó bá níyàwó tó bá kọyàwó ẹlẹ ìwò lè fẹ́ wàrà ẹ ní nǹkan kan tó so ní pọ̀ ju ọ̀rọ̀ àwọn lọ ẹlẹ́ẹ̀kẹjọ wọn ni jùwẹ̀ríyà bíntì hàn ẹlẹ́sà fẹ́lẹ́ نيوبوك بين الهجرة ألا تسعوني أم حبيبة رملة بنت أبي سفيان أنفع ثلاثة ليبة في أطول وبيد الله أبو جحش وبقوا بأي سفلان ليبة أبو بأي سفلان لو توقف رسل وزير الدار so nígbà tó ti tètè nílẹ̀ ẹ̀kọ́ pàdé ọ̀pẹ́ pé kò ní sí lábẹ́ kírísítẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹwàá wọn oní sọfíà bí ìpìlẹ̀ yìí àníṣà àfọ́nà àtẹlẹ́yìn gbà lẹ́yìn fatu fẹ́yìnbà ọdún ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìjọra ẹnì kọkànlá wọn ni mẹ̀múnà bí ìtìlẹ̀ ànọ́sọ̀ àfọ́nà tẹ́lọ́mù kejì bákan náà àwọn èyí ni ìyàwó àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àlejò. àdìsẹ́ ẹlẹ́kejì àbí ẹni pé magrib àbí iṣẹ́ àdìsẹ́ kó tó wọlé ó di seven fifty six síwájú ká tó lè ẹ̀rọ ìṣá lásìkò yìí sí عن سعد بن سعد الساعدي حديث عام عبدو لبيت لقوم بيه أسكتوس مسلم so سعد بن سعد الساعدي أمي سعد أم سعد الساعدي طيب على مدينة أبو حديث لا تبع نفسه صلى الله عليه وسلم 138 mẹ́sàn-án àmín thirty nine nínú rẹ̀ wọ́n ní Bukhari. ó kú sí Madina ó wà ní àwọn sàhábà tí wọ́n kú gbẹ̀yìn ní Madina. ó kú ní ọdún ninety lẹ́yìn ìjọra lẹ́yìn sọlọ́mọ àwọn ọmọ so ó fẹ́ kú ní ìparí century. وتوفى أن رسول الله صلى الله عليه وسلم جاءته امرأته تطيع أبريكا وابا النبي صلى الله عليه وسلم حافظ ابن رجع أمي أعتقد أني أبرينا في القرى هذه رواية القرى ó sábà báyìí náà ni pé arábìnrin kan ó wá bá فقالت وصلت إني وهبت نفسي لك مفيعة للطرفون nítorí ìwé sọ pé àwọn sọ̀rọ̀ bá rẹ̀ tẹ́lẹ̀ so gẹ́gẹ́ bí ìgbà tó ń tó ń sọ ni pé mo fẹ́ kí ìwà àlẹ́ni sọ̀rọ̀ bá wà nígbà kan àkọ́ fẹ́ mi láìsọ̀ sàdáàkì ìtumọ̀ nìyẹn. فقامت طويلا وعبدوا لسكوا توقع النبي صلى الله عليه وسلم وانو رواية لي فلم يجبها شيئا النبي صلى الله عليه وسلم كلو كتاب لدو رواية لي فنظر إليها فصعد النظر إليها وصوبها النبي صلى الله عليه وسلم لا تكفي délẹ̀. èyí pé ó wò lókè wá sísàlẹ̀. nígbà tí eh, wọ́n wá ń dúró kí àwọn sàkánà oṣù méjì tẹ́lẹ̀ sàkánà oṣù méjì kankan fàkọ́ àwọn ọ̀rọ̀ lárákùnrin kan bá sọ pé ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba gbé níyàwó fún mi èyí ni pé so wá pọ̀ kájọ ọkọ àti aya ìlànà ọkùnrin dákàbí àfààní tí ìbá ṣe pé o ní bùkátà sí tó ọba ti ní bùkátà sí gbé níyàwó fún mi. فقال سألني أنكسع طلع صوتني هل عندك من شيء تسلكها فين تطلع قوس لصلاتي فقال ما عندي إلا بذاري هذا وأنا أسيرك كاتبونيك يروكي مريضا من رواية مني لكن هذا إلهي ولا أنيكم wọ́n ní ìfòrí ìdájí ìwò èmi ló ń lò dájú. àlẹ́bíṣọ́ bá sọ pé tí ọba tó bá ń yọ ìdájú ní ilé ìwọ gan fúnra rẹ kò ní tó ọ òun náà fúnra rẹ kò ní tó ọ. وعن ابن مسعود فقال رسول الله صلى الله عليه وسلم قلنا نسبة صحبين إن أعطيتها إزارك جلست ولا إزارك طواف لغوري يوجد لا يغير فالتمس غير هذا لو هو التمييز يتصلي قال ما أجد إذن بدي لو هو التمييز قال فالتمس ولو خاتم من حديد لو أعطيت lọ fẹsẹ̀ lọ wa kódà kò jẹ́ pé òǹkà ẹni lọ́gbọ̀n wa. Fàlìjá mọ̀tà lọ́bá ti lọ láti lọ gbìyànjú àti wá فلم يجد سبقه سكونين كثر فقال رسول الله صلى الله عليه وسلم أمي أنسى سنة بسطتين هل معك شيء من القرآن؟ إن جو من تكلوا القرآن بها àdúgbò yẹ pé ìjọ hàn kẹ̀kẹ́ nínú àkọ́kàn kọ́ọ̀dà náà ló فقال رسول الله صلى الله عليه وسلم أني أنسى صلى الله عليه زوجتكها بما معك من القرآن قد مصيبة فلو تنبه لقوا هذه القرآن ìtumọ̀ ilé ni pé ìtọ́ ọmọ níwọ̀ ọ̀gá yẹn kọ̀ kíkọ́ tó ń kọ ẹ̀kọ́ jẹ́ sọ̀rọ̀ àti òrùka tó yẹ yìí. sọ àdìsí fáìdà tó wà nílẹ̀ ni pé jàwáàzù kí obìnrin kó mú ẹ̀ wá ọkùnrin tó fẹ́fẹ́ kò sí tó burú lọ pé lágbájá mo fẹ́ kọ́ ọ̀fẹ́ mi. àbí kí ọkùnrin kó mú ọmọ rẹ̀ lọ bá ẹnìkan tó rí ní ẹni rẹ̀ tó ń wo pé ẹni èèyàn tó níwà tó da tó sì lẹ́sìn kó wá sọ pé mo fẹ́ kọ́ ọ̀fẹ́ ọmọ mi. so àwọn sọ̀hábà mẹ́fà fẹ́ràn ọmọ ìṣẹ̀lẹ̀ yìí. Anas ibn Malik ọmọ tí wọ́n ṣáàbì ìgbàláyé ó ní mo jókòó lọ́dọ̀ Anas ibn Malik ọmọ rẹ̀ obìnrin sì wà lọ́dọ̀ ẹ̀. ó ní Anas bá Anas bá ń sọ fún ọmọ àti ṣáàbì wípé abáyé aláṣẹ ìkáwọ́sọ́dọ̀ àlẹ́ sàrà fún lẹ́nu. ó wá mú rẹ̀ bá àbẹ́kì àtúndà wípé ó rò kí àbẹ́kì ò fẹ́ o sọ pé owó ìfẹ́ ọlọ́run tó oníbùkátà sí ni ó ní ọmọ tí ó tí wà ní ìjòkó lọ́wọ́ ní àmóbìnrin ọ̀rọ̀ ìsọ fún bàbá ìpè àmúbèrè tó wá bá nàbí tó tí sọ pé kí àlọ́bí ọ̀fẹ́ o kò ní tìjú o irú àwọn wa lọ kódà ó ti ó ti ó ti fún àwọn obìnrin ní ẹni tó ti jẹ pẹ̀lú obìnrin ó ní alẹ́sọ̀rọ̀ ni kí àfihàn méjì ó lù mí jù ọ́ lọ obìnrin táwọn ó lù mí jù ọ́ lọ. nífẹ̀ẹ́ àlẹ́bí ó sì wá gbàdọ̀ ṣe àtàkàtà ìdí ìṣe. so kìí ṣe aburú ni kí obìnrin ó lé ọkùnrin tó wù ú tó fi ń wò pé ó lè tọ́jú òun kó wá bá ìpè sẹ́yìn. bákan náà bàbá àgbàlagbà tí àlẹ́ sàn àtọ́nà tó lọ àti àlẹ́ bí Musa tó gbé ọ̀rọ̀ rẹ̀ kí ló sọ fún àlejò òun ló fi àwọn ọmọ kanú àwọn ọmọ rẹ̀ lọ ànábì ìsàkà náà káàdì náà bí mo sọ fẹ́ ìpè bí ni òrìlò àìkòrò kí àká ìṣìdá ìdìnà tẹ́yì àtẹ́yì mo fẹ́ fi ọ̀kan nínú àwọn ọmọ mi mo fẹ́ fi ọ̀ àdà àǹtà àjúwọ̀ ní kàmáà ní àfihàn lórí ikú èmi lọ́dún mẹ́jọ. sọ òsì àwọn kí èèyàn kó mú ọmọ rẹ̀ lọ bẹ́ẹ̀ fẹ́ pé kó fẹ́ torí pé ó wù ú nígbà tí hafsa tọkọ rẹ̀ kú sẹ́yìn náà ọmọ fúnra rẹ̀ ló dìde ọkọ̀ lọ bá Usman ó ní wọ́n Usman ọkọ asọ ìdìbò ló fẹ́ kọ ọ̀fẹ́ ló wá ní tí ò ní ní ọ̀fẹ́ fẹ́yàwó lásìkò lọ́wọ́ tí lọ́wọ́ kò lọ́dọ̀ ọ̀fẹ́ ìnà Usman ó tún wá lọ sọ́dọ̀ ọ̀fẹ́ ìnà àbúrò ló wá ní tọ́wọ́ wù ọ́ kí o fi ọ̀sán fún ọ. Sẹ́yìn náà Osman Dàlẹ́ kò dáhùn. Sẹ́yìn náà Abọ́kọ̀ Dàlẹ́ kò dáhùn. Ó ní òun sì ní ọkàn mi ọ̀fẹ́ jù lórí Osman náà. Ṣùgbọ́n tí ó gbàgbé ọ̀dà nílò òun, ah, ó gbòmìnira mo wá dúró fún bí ọjọ́ mẹ́ta ọ̀pẹ́ ìyàlẹ́ ìfà sẹ́nà ló sọ̀rọ̀ wá sọ ọ̀rọ̀ rẹ̀ pé ìwọ́n fẹ́ fásọ̀. wọ́n lé ní sẹ́dínà gbọ́dọ̀ bá pàdé mi. wọ́n á sọ pé لعلك وجدت علي حين عرضت علي حصر ضيعت مدير يبعث tó fi lọ ní pé kí n fẹ́ ọ̀sán ìdí kí n ti dá olóògùn ni pé mo ti gbọ́ pé àlẹ́ ìsàn sọ́nà sọ̀rọ̀ nípa rẹ̀ èyí pé mo ti gbọ́ pé àlẹ́ ìsàn sọ́nà sọ̀rọ̀ nípa ọ̀sán ìdí kí n ti dá olóògùn kìí sì ṣe ádàbí pé kí n tú àti àlẹ́ ìsàn sọ́nà sọ̀rọ̀ so níbi bí ó ti di pé Hafsa jẹ́ ìyàwó Ànábì sallallahu alaihi wasallam radiyallahu anha wa anhunna ajma'in. so bíbí àwọn ìpè sí aburú kí bàbá kó fi ọmọ ẹ̀ lọ ẹni tó bá mọ̀ pé ẹni rẹ̀ ni tó sì mọ̀ pé ọmọ gbọ́rọ̀ sí òun lẹ́nu torí pé gbogbo ẹlẹ́ẹ̀pátá pẹ̀lú èèyàn àti ọ̀dà ọmọ náà lọ́gbọ̀dọ̀ jẹ́ àwọn afá wọ́n fi àdíjì ṣe ẹ̀rí pé ó tọ́ka wo obìnrin tá a bá máa fẹ́ síwájú ká tó fẹ́ káwọ̀ síwájú ká tó fẹ́ wọ́n ní wíwò yìí ó lè jẹ́ pẹ̀lú pẹ̀lú àfẹ́ rẹ̀ ó sì lè jẹ́ ní àyẹ̀wò sí rẹ̀ lópin ìgbà pé wíwò káwọn wù yẹn à ń wù pẹ̀lú àníyàn àfẹ́ fẹ́ rẹ̀ àwọn awo kí ni tíìtì ẹ̀ wá mú wa fẹ́ kò sábúrú mú ẹ̀ torí pé jáde sígbà àbúlá orí ẹ̀mí pàtàkì ọ̀sẹ̀ pé ìdá àkọ́kọ́ bá àkókò lè mọ́ ẹnikẹ́ni ní tó bá tẹ́ tó bá sọ̀rọ̀ ìgbéyàwó pẹ̀lú obìnrin. فإن استطاع ينظر إلى ما يدعو إلى نكاح فليفعل طبعا طبعا الوجود بالناس kí ni dúkìá ẹ̀fẹ́ mú un fẹ́ lára rẹ̀ ó wù ú sódà kọ̀ wá ní kẹta kọ́ wá mọ̀ wá ṣe rìgírẹ́tì pé bí ọ̀nà kó tó ṣe rí nù ní ìjẹ́ ẹ̀rọ pé ọkọ̀ ẹ̀ka ní wọ́n àbí ìjẹ́ ẹ̀rọ pé ó èyí ni pé ó ga jù àbí báwo gbogbo èèyàn kó wu obìnrin tó bá fẹ́ fẹ́. Yorùbá kan náà ẹni tó wá lọ́dà nípa sọ́nà tó wá sọ fún pé nípa obìnrin tí wọ́n fẹ́ fẹ́ ànábìbí lẹ́rìn tó tí wo obìnrin tó fẹ́ fẹ́ lòótọ́ tó ti rí ó ní rárá àlẹ́yìn mi lọ wò ó nígbò tó lọ tó dé àlẹ́yìn mi tó lọ wò ó dáadáa tó ní pé nǹkan kan tẹ lójú àwọn ọ̀sán lọ wò tó bá wọ́pọ̀ tó bá ti rí tó wù ọ̀dọ́ tó fẹ́ fẹ́ láàárín.

tí ẹ tí ọ̀gá àgbà sọ̀rọ̀ tẹ́tùbà tó bá wá wọ́n àfọwọ́ ìwé ọ̀dà láti bá sọ̀rọ̀. sọ àwọn àfà ọ̀pọ̀lọpọ̀ tọ̀hìyà wọn ni a fẹ́ kí a wo obìnrin tí a fẹ́ fẹ́ síwájú kí a tó fẹ́ àfọ́ orí àsìkò láti fàsìkò nítorí ó dọ̀dọ̀ pé àti ìtúwà ní tán tọ́lọ̀ bá tó kọ ìpàdé insha Allah ta'ala á parí ọ̀rọ̀ lórí ẹ̀ èyí tó a ṣe tó ṣe déédéé ọlọ́kùn fún ọ̀la rẹ̀ èyí tí a fi àti ọlọ́kùn wọn fún ìdè Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Amin.

ẹ̀kọ́ tó wà ní tó máa bóbi ní ìjọba tó bá wí ní àwọn kan àgbà ọkà tó yẹ ta àgbàlá ẹ̀jẹ̀. Wẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn láti àwọn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì yẹn ní sókí àlùwàlá rẹ̀ ò bàjẹ́. Àjókòó pẹ̀lú obìnrin kàfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kò bá àlùwàlá yẹn jẹ́ àyàfi tí nǹkan bá ṣẹlẹ̀ nípasẹ̀ jíjókòó tó wá bá àlùwàlá náà àlùwàlá náà jẹ́ ṣùgbọ́n títò kò lásán kò ní ba àlùwàlá ẹ̀jẹ̀ ọlọ́wà ni. wíwo obìnrin tá a fẹ́ fẹ́ ó ní pé ọ̀rọ̀ àwọn afáàsì pé sí méjì kí ni tá fẹ́ wò lára àwọn afáà ní gbogbo ara ẹ̀ gbogbo ara ẹ̀ tó wọ́n tuntun pé yọ yọ wà jáde gbogbo kò sí ìyọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àpò èyí pé yọ wọ tí ó gbogbo omi tí ó bá lẹ́sẹ̀ sí ìyáṣẹ́ ọkọ lọ ọ̀rọ̀ tó fẹ́ yóò rí àkókò sí ní sáà tọ́jọ́ àwọn méjì ní ohun tó máa ń hàn lára gẹ́gẹ́ bí ojú àtọwọ́ àtẹ̀sẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n sọ wọ́n ní pé wọ́n máa ń mélòó ni tí ó fẹ́ obìnrin tó pé ní ìjáàbù rẹ̀ nínú ìjáàbù rẹ̀ náà kò sì dì náà láti pé òun fẹ́ rí láì sí ìfọ́n. So kí ọba ti dì náà ẹni tó kó mọ́ nígbà. So kò wá ní ṣẹ́yàwó náà kan nígbà tó bá wà ní pẹ̀lú ẹ̀ láti lórí láì fún ìjáàbù kó wá máa nígbà tó ń fẹ́ ó mọ̀ pé ó mọ̀. tó bá sì dìmáàdì kó fẹ́ ní láì sí ìjà wọn ní kóbi wọn kọ́ ìjà bẹ̀ kó rí bó ṣe rí. bẹ́ẹ̀ àwọn náà tó bá ní nǹkan láti ewu tó yẹ kó kọ ọ̀rọ̀ mọ̀ tó wà lábẹ́ ààbò ẹ̀kọ́ ṣọ̀fọ̀ tí obìnrin tó fẹ́ fẹ́ lò báyìí báyìí báyìí lónìí báyìí báyìí báyìí ló ń ṣe nǹkan báyìí báyìí ló ti mú rí ṣùgbọ́n ọmọdé lẹ́yìn ìgbà tó bá fẹ́ tuntun wá mọ̀ nǹkan náà lọ́wọ́ àwọn yẹ kó fi gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ọjà rírà ìjọba jáde ipò rẹ̀ kó ṣàlàyé ọlọ́run tó kì í ṣe pé bóyá wá ti pé ó ti di ọ̀ràn rẹ̀ fún gbogbo obìnrin tí fẹ́ ọ̀fẹ́ wọ́n fẹ́ ọ̀fẹ́ sígbà rẹ̀ ó láti fi ara rẹ̀ fi ọkọ̀ ohun ara tí ìwà bí máa fún láti sọ ìfúnlẹ̀. Hmm? Oni òun ní ọkọ̀ ọkọ̀ inú lọ́wọ́lọ́wọ́. Ó ní àwọn. Ó ní àwọn ọ̀pìn ẹ̀rọ ló mú ọ̀pọ̀ ìlú sílẹ̀ so ìlú alẹ́ ìlú ara sọ̀tún adẹ́kùnrin owó oúnjẹ tàbí níbi ilé ẹgbẹ́ ìmọ̀ ọ̀pọ̀ lówó àtàmà níbi ìlú àwọn òbí òsì dàgbà wọn lè ní wà ní àgbájú àwọn tí ẹkọ tọ́jú àwọn òbí òun tí ẹgbẹ́ bọ́ọ̀lù àwọn òbí òsì sí tí a ní wọ́n á lọ wá fún yọ nínú owó tó bá fún oṣù ìfowópamọ́ kọ́ọ̀kì lè tó lórí lọ́rọ̀ tó fi ní wọ́n lẹ́tà àwọn òbí òbí àti àwọn olóòtú àwọn náà fún ní ìlú ìsìn. tó o pé ó fún lọ Thank you wọ́n àlàkù ìhà àkọ́kọ́ ni pé kìí ṣe ọ̀rọ̀ yẹn ni fún ọkọ láti fún ìyàwó ẹ̀ ní ohun tó ju bùkátà rẹ̀ lọ kìí sọ̀rọ̀ yẹn ni fún láti fún ní tí ó ju àkádà rẹ̀ lọ tí wọ́n bá gbà kó ṣiṣẹ́ ó ní iṣẹ́ tóbìnrin lè ṣe ń lé tí ó sì máa yí wọ́n padà kókó gbìyànjú àti ìṣẹ̀lẹ̀ sódà tó náà fi máa ní títì ẹ̀ tí ó fi máa ra àwọn ẹ̀bí ẹ̀ lọ́wọ́ sẹ́rí ohun tó lè jẹ́ àlá ìfún láti yọ ní owó tọkọ fún láti lò tó bá pé ohun tí ọkọ rẹ̀ ń fún kò tó débi pé àwọn ọmọ ẹ̀ wọn ò náà rí sí òkòkò. Tó bá wá yọ ní owó yẹn tó ń tọ́jú àwọn ọmọ ẹ̀ kò sábúrú torí pé akọ̀lọ́wọ́ àwọn ìgbà náà báwọn náà ẹ̀. Ṣùgbọ́n àwọn òbí ẹ̀ kò sí kíkẹ́ inú mi ìwọ̀n lórí ọkọ̀ iṣẹ́ tó ó gbìyànjú láti ṣe wọ́n kú dàbẹ́ pé owó tó ti bẹ̀rẹ̀ òwò ṣíṣe yẹn àwọn ọkọ̀ náà ló fi ní kò sáré nílé so tó náà máa ní wọ́pọ̀ àti ní sóra tó fi máa ní ti tiẹ̀ láti máa ná fún àwọn òbí ẹ̀ ìgbéró pé èyí tó dáa lọ ṣùgbọ́n àná ló máa mú nínú dúkìá pọ̀ láti tọ́jú àwọn òbí ẹ̀ ń fẹ́ràn ọkọ̀ tó sọ fọ́kọ ìgbọ́ràn lọ nípa ọ̀rọ̀ àwọn òbí ẹ̀ ọkọ náà sì mọ̀ pé ọ̀rọ̀ kan ló òun náà so náà sì ní bùkátà lórí kó bá àwọn ẹgbẹ́ yà wọ́n àwọn náà ní bùkátà so nígbà tí òun ti gbà ó jáde lọ sí fẹ́ ó fún ọkọ̀ tó ní bùkátà láti máa ṣe nǹkan kan ní tí ó mọ̀ wọn ẹni wọ́n gbà tí wọ́n fi tọrọtọrọ. eléyìí ni àjọ tó dà kò dá pẹ́pẹ́ ọgbọ́n ọgbọ́n ọgbẹ́ ọgbọ́n náà nìkan wọ́n pé kò ní ìròyìn onípa tí wọ́n tó ń gbé pẹ̀lú ọlọ́run. a sọ̀rọ̀ nípa àwọn ìyàwó àrẹ́bí mélòó la wọ́n mọ́kànlá. tí àwa na láǹfààní àti fẹ́ ìyàwó mọ́kànlá àbá ní àǹfààní àti fẹ́ ìyàwó mẹ́sàn-án gẹ́gẹ́ ti ń lérò pé ìyàwó mẹ́sàn-án náà ṣe àfálẹ̀ sẹ́rí kínní subhanallah ó sì na wọ́n ti ń tẹ́lẹ̀ wọ́n ń sọ ní débi pé wọ́n lọ sí public lecture gan táwọn èèyàn ti pé jọ wọ́n sọ pé kò síbi tí ọlọ́run ti ní ká fẹ́yàwó mẹ́rin àbí ká má fẹ́yàwó ju mẹ́rin lọ. so èèyàn lè fẹ́yàwó ju mẹ́rin lọ torí pé àwọn iṣẹ́ ìwé wọn wọ́n ti ń kọjú ẹnu àlà wọn ti máa ní ìyàwó mẹ́rin má wọ́n ń kẹ́jù bẹ́ẹ̀ lọ tí láti ṣe tààlì rẹ̀ ọ̀nà tó wà láti tààlì rẹ̀ ni pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sílẹ̀ tó wọ́n láti mú ẹ̀rí fáwọn fún àwọn èèyàn láti fèsì justify tí wọ́n ṣe tí wọ́n ní oríṣiríṣi ọ̀nà kan máa ń gbà láti fi justify ẹni tí ò mọ kí kò ní mọ̀ wọ́n sì wọ́n mọ èrú olóòfin justify. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo gbọ́ yorùbá ti lò ní ìsàlẹ̀ rẹ̀. so n tó sọ ni pé fáńkì kú máa tọ́ bàrẹ̀ kù ní nàìjíríà mẹ́tìlá ìwọ̀sọ̀lá yóò wà. mo gbé àwọn akẹ́kọ̀ọ́ àti láàrín àwọn ìṣẹ̀lẹ̀ láti lọ sí ìṣẹ̀lẹ̀ rẹ̀. Thank you. wá àwọn ọmọ àti ẹgbà tí ló ní ju ìṣẹ̀túnfẹ́ ìṣẹ̀túnfẹ́ mẹ́rin ẹgbẹ́fẹ́ mẹ́ta ní àbójú wáyé fún ìṣẹ̀tún wa mẹ́rin lórí mẹ́ta àwọn ọmọ mẹ́rin. ṣé kí wọ́n wá tó báyìí tí wọ́n lẹ́sẹ̀ torí pé gbogbo àtàwọn ìgbà míì wọ́n ní ìfọ̀ bẹ̀sùn tó fún ọ láyé àti ìgbà òní tuntun táwọn àti torí pé mẹ́tẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ òrùbá ìṣẹ̀lẹ̀ so bá jẹ́ àtúbò ṣe yẹ kó káàkiri kò ní ní káàkiri yìí torí pé dábàá ní mẹ́tẹ́lẹ́ ìtumọ̀ rẹ̀ méjì méjì méjì méjì òjò méjì èyí pé ẹ̀ṣẹ́ ìyàwó ní méjì mẹ́ta mẹ́ta bẹ́ẹ̀ ni sòtí ọ̀gá wa ṣe lọ́ọ̀sì mi lọ́wọ́ títí kọ́ ìpọ́tò láti fi ṣe pọ́ọ̀tì méjì méjì kọ́ aṣọ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ fà mo ló fi méjì mi tó níbẹ̀ yẹ kò lè tù sí so méjì yẹn mẹ́ta mẹ́rin yẹn òun ló sàmà òun náà tí ó lò láti ìyá ọdún láti fi kàmì tó mọ́tìlẹ́yẹ ìṣẹ̀lẹ̀ méjì méjì mẹ́ta mẹ́ta lẹ́yìn lẹ́yìn báwo ló ń sọ yìí. tó bá a ìdílé tí mo ń làwọn tí ó lọ ń lò wọ́n pé mẹ́rin. pé you àwọn ìjọba ìlú mi àmọ́ kí wọ́n bẹ̀rẹ̀ kan omi ile ilé mẹ́ta mẹ́rin wà rẹ̀ ẹ̀rọ olú ọ̀hún wà rẹ̀ ṣùgbọ́n àṣọ fẹ́ ìpamọ́ ọ̀hún ká meji pé méjì àti mẹ́ta ọ̀dẹ́ márùn-ún àti mẹ́rin ọ̀dẹ́ mẹ́ta ìyàwó mẹ́ta ìpàdé àti ẹni mẹ́ta ni wọ́n. àwọn tó wà lẹ́yìn rẹ̀ àwọn náà ń sọ̀tà wọn àti ìdílé ẹ̀ka àkókò nígbà wọn ti dára kí wọ́n sọ ọ̀gá wípé kí wọ́n wà ní àyẹ̀fẹ́ 能？啊。 kí ni obìnrin náà ipò rẹ̀ ó ní ipò tó bá tó rẹ̀ sí tó bá sì bìlíìfù pé mùsùlùmí rò tó sì tẹ̀lé islam tó yẹ kó gbogbo tí tí à ń sọ ló gbà ju pé wọ́n kàn fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí ẹlẹ́sẹ̀ ni a lè dìklẹ́ pé ó ti di kẹfẹ́ torí pọ́fẹ́ kírísítẹ́nì mọ̀rúbà tó bá ti ń ṣe ẹ̀sìn tó sì sọ láti láti ṣùgbọ́n káàlì ní bí àwọn akéèké ṣe mùsùlùmí. sí ọ̀rọ̀ ẹ̀ sọ ìyẹn ẹ̀sọ́ ìkẹ̀kẹ̀. àyàfi tó bá lóun fẹ́ ọkọ òun òun sì wà lórí ẹ̀sìn ọkọ òun náà láti ṣiṣẹ́. bẹ̀tí pé torí pé wọ́n fẹ́ ẹni tí kì ṣe mùsùlùmí yóò fọwọ́ kékeré rí.

wà lọ báyìí tó ga ẹ̀ ìṣẹ̀dá. Ìgbàgbọ́ wa ti ṣe ọwọ́ láti ọ̀pọ̀ ọ̀dọ̀ tó lóṣù ọ̀wà ìṣẹ̀lẹ̀ òkèèyàn máa ṣe ìjà àdúgbò ní ti ìjà. Ìgbàgbọ́ wa ti wà fún wọn síra wọn. والله أعلم حكمة عزة ọ̀dà alákọ̀ọ́kọ́ torí àti ìwà sátì ni pé àpò àpò ilẹ̀ wọ́n sì fún òun. ẹlẹ́ẹ̀kejì òun ni pé torí pé bóyá tó bá gbé ọ̀dà àpò tó tún lè fẹ́ ara wọn bóyá tó wá kó tó parí ìgbà ẹ̀mí ọkọ rẹ̀ ó lè sọ̀rọ̀ ọ̀dà ìyàwó ẹ̀ sọ̀rọ̀ pé káfẹ́ tó bẹ̀rẹ̀ ẹ̀dọ̀ tọ́nu tí ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ àǹfààní àwọn ọmọbìnrin separation nígbà mi so ìdí náà sí àfihàn ṣe ìjà nígbà ìjà yẹn láti ẹgbẹ́ yóò ṣe ní ilé ọ̀pẹ bẹ̀tí ó ń situation ilé ìgbà ọ̀sẹ̀ ó ti pẹ́ tó ọ̀rọ̀ jọ pé so ọ̀pọ̀ sáyẹ̀dì tó tó yára olóúnjẹ lábẹ́ òsì rẹ̀ tí ọ̀rọ̀ tó ẹlẹ́ẹ̀kejì tó tó yára ló ń sọ fẹ́ràn ọ̀rọ̀ papọ̀ olóò ẹlẹ́ẹ̀kẹta ni pé irú ẹ̀kọ́ sọ̀rọ̀ ṣé kọ́lá ẹsẹ̀ ọ̀nà ìdájí èyí tí òótọ́ àníkẹ́ àwọn náà tó bá pé ìwọ̀n ní ti ètò àti òjò. Bẹ̀tọ́ wá pé kọ̀ láti fẹ́ lè fẹ́ àwọn ọmọ so yóò ṣe ètò ẹ̀ náà in that way gẹ́gẹ́ bó ṣe yẹ náà yóò ṣe ètò ẹ̀. Ọwọ́ ń lọ sọ̀rọ̀ láti ìyàwó tó fẹ́ fẹ́ wà lọ́wọ́.

láti ṣe ìwádìí nípa ọ̀rọ̀ tó fẹ́fẹ́ gẹ́gẹ́ bí ẹni tó tó fìkú náà sí ha. So ìwọ ẹni tí ó dènà sí ha ó ní kó ṣe òdodo nípa rẹ̀. Kò sì rí náà ó sì sọ òdodo fún ìwọ tó ní lórí ẹ̀. Sòtúbọ̀ wá rí pé ètò ìgbà nípa obìnrin yẹn àléébù ní kí ni pa oúnjẹ òwúlà ó ti dán wọn yà sọ fún un. ṣùgbọ́n tí kì í bá ti ṣe pé àléébù tó lè para àléébù ní fẹ́ǹsì àwọn èèyàn àléébù tó wà lọ́pẹ́ ní fẹ́ǹsì àwọn èèyàn òun fẹ́ẹ̀ fẹ́ òun ìlú lọ́fẹ̀ẹ́. ìwà fẹ́ẹ̀ ní fẹ́ẹ̀ ní fẹ́ẹ̀ àbá fẹ́ẹ̀ ní mùsùlùmí pẹ̀lú ìlú ìwé mùsùlùmí kí wọ́n ọkọ̀ ẹ̀yẹ ọ̀hún nítorí pé òǹdé ti lò tẹ́lẹ̀. ṣé ọkùnrin mélòó rẹ fẹ́ tí ò ní tí àìmọye náà tí ó sì kọ obìnrin rẹ̀ sílẹ̀. ṣùgbọ́n èyí tó ń gbéyàwó ẹ̀ ọ̀rọ̀ ti lò tẹ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ so àyíkíkẹ́ ní ti àyè ẹ̀ńdíọ̀ so irú yẹn tí ìgbà tó ṣe pé kí ó burú tó lè pa ọkọ lára ó lè lọ́sọ̀fọ̀ lọ́jọ́ pé àléébù tí ó lè pa ọkọ rẹ̀ lára ọ̀sọ̀fọ̀ ọlọ́run. Tọ́ ẹ jẹ́ kí. السلام عليكم